إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا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 فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته هذا أقف ولوبا ولوبا تي أدوى tó sì ń dáàbò bò wá ọlọ́ọ̀ba tó dá wa tó sì ń ṣọ́ wa ọlọ́ọ̀ba tó dá wa tó ń pèsè ìdí ẹ̀mú fún wa ọlọ́ọ̀ba tí ó dá wa tí ó sì ṣe àmójútó wa òun náà ni ọlọ́ọ̀ba tí a dá ọpẹ́ fún àyè ọlọ́ọ̀ba náà lọ́pọ̀lọpọ̀. gẹ́gẹ́ bó fi tọ́ka yin ọlọ́run ba bákan náà ajẹ́rìí kí ọlọ́run ba yìí òun nìkan ni ọba tó tọ́ka máa yìí pẹ̀lú àwọn ẹyin tí ó tọ́ sí ẹ̀dá kankan láti fi yin ẹ̀dá yàtọ̀ sí ọlọ́run ọba nìkan ṣoṣo àgbà níbi gbogbo àwọn iṣẹ́ tọ́lọ̀ wọn bá àdékẹ́lá ń ṣe fún wa. yálà àwọn tí ọlọ́wọ́n bá tó ń ṣe lé wa lórí tọ́jẹ́ kó ń dùn bá wa ni àbáwọn iṣẹ́ ọlọ́wọ́n bá tọ́jẹ́ pé ó ń ṣe fún wa tọ́jẹ́ pé abala kejì ló ń kọ sí wa. ọlọ́wọ́n bá yìí ó ń láyè lórí gbogbo àwọn iṣẹ́ yìí a sì jẹ́rìí pé ọlọ́wọ́n bá yìí ó tóbi ó sì bò háyà kọjá ọba tí a kú ọnu àtẹ́jú lórí àwọn iṣẹ́ tó bá ń ṣe lé wa lórí. ajẹ́rìí pé ọlọ́run báyìí ó gbangba ó sì tóbi kọjá ẹni tí a lè fẹ́nu àbùkù kan lórí àwọn tí ọlọ́run ọba tọ́lọ̀ ọba àlejò bá ń ṣe lé wa lórí. nítorí pé ọlọ́run ọba àlejò lórí gbogbo iṣẹ́ tọ́lọ̀ ọba àlejò ń ṣe ọlọ́run ọba àlejò ní ìmọ̀ tó kún kẹ́kẹ́ lórí ẹ̀ ọlọ́run ọba àlejò ti ní wisdom eléyìí tí a ń pè ní hikma lórí gbogbo iṣẹ́ tí ń ṣe pátápátá eléyìí tó túbọ̀ sí pé gbogbo tí ọlọ́run bá tọ́lọ́ ọba àlejò láti ṣe lódìdí pàtàkì àti ọgbọ́n tọ́jà yìí pé ọlọ́run ọba àlejò láti ṣe irú àwọn nǹkan wọ̀nyí gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́lọ́run ọba àlejò láti ó ń ṣe lórí ìdí pàtàkì tọ́jà pé yí ọlọ́run ọba ju àwa ẹ̀dá ẹ̀ lọ tó ń jẹ́ pé ọlọ́run bá ní kílá ní wisdom ó ní àwọn ọgbọ́n àti àwọn òye tó kó lórí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ wa lórí yìí. ajẹ́rìí pé kò sí ẹnìkan tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi ọlọ́run bá yìí nìkan ṣoṣo ajẹ́rìí pé kò sí ẹnìkan tó tọ́ láti máa pè ajẹ́rìí pé kò sí ẹnìkan tó tọ́ láti máa béèrè orin lọ́wọ́ ẹ̀ ajẹ́rìí pé kò sẹ́ni kan tó tọ́ láti máa ṣáàdì ajẹ́rìí pé kò sẹ́ni kankan tó tọ́ láti máa tọrọ ìdáàbòbò lọ́dọ̀ ẹ̀ ajẹ́rìí pé kò sẹ́ni kankan tó tọ́ láti máa forí balẹ̀ jọ́sìn fún àyàfi ọlọ́wọ́n báyìí nìkan ṣoṣo. ọlọ́wọ́n báyìí ajẹ́rìí pé kò sí orogún nínú àwọn àwọn tẹ́ẹ̀sì ẹ̀ tó ń ṣe fún wa tó dẹ̀ ń ṣe lórí ayé ajẹ́rìí pé kò sí orogún fọ́lọ́wọ́n báyìí kò sí ẹ̀mí mi lẹ́yìn ọlọ́run tó ní kápá àti ti àwọn nǹkan wọ̀nyí lẹ́yìn ọlọ́run ọba nìkan ṣoṣo bẹ́ẹ̀ náà láti jẹ́rìí pé ọlọ́run ọba kò ní orogún nínú àwọn iṣẹ́ ìbáàjà nínú àwọn tẹ́sìn tọ́lọ́run ọba nìkan lápá wá láti ká máa ṣe fún ọlọ́run ọba la malakun muqarrabun ajẹ́ ìpẹ́kọ̀ tó ká mú àwọn màláìkà tó súnmọ́ lọ́wọ́ ọba nìkan lá ní orogún fọ́lọ́run ọba ká mú táàmù jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba tó ti bá ti súnmọ́ ọlọ́run ọba tó yìí tó ti jẹ ẹni ọlọ́run tó yìí tó ti jẹ olùsí ọlọ́run ọba tó yìí tó ti jẹ ẹni mímọ́ ẹni ẹ̀sà tó yìí ajẹ́rì pé wọn àtọ́ lẹ́ni tá a lè mú lẹ́ni kejì lẹ́yìn ọlọ́run ọba táàmù jọ́sìn fún wàlá nàbí yìí mú kàlù bẹ́ẹ̀ ni láti jẹ́rìí pé kò tọ́ ká mú ìkankan náà wà nẹ́bí ọlọ́run ọba àtàwọn òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹni táàmù jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba kọtọ ká wọn ní ìkẹkẹ nínú àwọn ìjọsìn táǹtì fún ọlọ́run bá ká gbé fún àwọn náà ajẹ ìpele báyìí ò tọ́ fún wọn ọlọ́run bá yìí nìkan lọ yẹ ká máa jọ́sìn fún láì lórogó láì fún lórogó pẹ̀lú bá nínú àwọn bákan náà atọrọ bá fún gbogbo àwọn bá bẹ̀rẹ̀ tọ́jẹ́ bàbá gbogbo àwọn abara pátá tá a jẹ́ ọmọ ènìyàn àdẹ́dùwà Adam bẹ̀rẹ̀ látòrí ẹ̀ títí bá tó fi dórí àdẹ́dùwà Ìsá tí a mọ̀ sí Jésù tó sì dórí àdẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam tí a mọ̀ sí àdẹ́dùwà Muhammad àtọ̀rọ̀ jẹ́ lọ́wọ́ bá àti orí ajẹjẹ tọ́ lọ́wọ́ bá àti àlùbáríkà ọlọ́wọ́ bá fún gbogbo àwọn àdẹ́bí ọlọ́wọ́ yìí ajẹ́rìí pé gbogbo wọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá ni wọ́n ẹni tọ́lọ̀ ọba àdékẹ́ lára láti wá yọ ayé kó olókòkò lọ sínú mọ́lẹ̀ ni wọ́n ẹni tọ́lọ̀ ọba àdékẹ́ lára láti wá pe àwọn èèyàn kó níbi ìjọsìn fún ẹ̀dá lọ síbi ìjọsìn fún ọlọ́wọ́ bá tó dá ẹ̀dá orí ẹni gbogbo àwọn àtẹ́bí ọlọ́wọ́ yìí. a ní ọ̀tá kankan nu wọn a sì lẹ́nu kankan nu wọn tá a lè bu ẹnu àtẹ́nu bí kò sí kí gbogbo wọn lọ́dọ̀ wa wọ́n bu káàtà sí ká máa yẹ wọn ká sì máa tàdúrà fún wọn. eléyìí ni ìgbàgbọ́ tó pé tọ́wà fún àwọn mùsùlùmí òdodo àwọn mùsùlùmí ẹ tọ́jẹ́ pé wọn àdé kórìíra ìkankan náà wà nẹ́bí ọlọ́wọ́ bá tọ́lọ̀ wọn wọn àdé báyìí kankan sọ̀tá eléyìí báyìí ni ìgbàgbọ́ tó yẹ kóró ìgbàgbọ́ tó ti pé eléyìí tó yẹ kó wà fáwọn mùsùlùmí tí ò sí fáwọn míì tí wọ́n ń ti ẹ̀sìn míì tó yàtọ̀ fún Islam àwọn tí wọ́n ń ti ẹ̀sìn míì tó yàtọ̀ fún Islam gẹ́gẹ́ bí àwọn Yahudi wọ́n bá nẹ́bí wa Isa Jesus Christ wọ́n bá sọ̀tá wọ́n gbogbo sí wọ́n ní ànábì Musa nìkan Mósè nìkan ní ànábì Ọlọ́run bá sí àwọn gbàgbọ́ bẹ́ẹ̀ ni wọ́n gbogbo sí ànábì Muhammad sallallahu alaihi wasallam náà wọ́n ti bá sọ̀tá wọ́n láwọn onígbàgbọ́ àwọn Yahudi ni àwọn Jew bẹ́ẹ̀ náà làwọn Christian náà àwọn nàkọ́rọ́ wọ́n nígbàgbọ́ sí ànábì Musa wọ́n nígbàgbọ́ sí ànábì Isa wọ́n sì nígbàgbọ́ sí àwọn ànábì ló ti kọjá lọ àmọ́ wọ́n bá ànábì wa Ismail aleyhi sọlá tó sọlá ọmọ anẹ́dùwà Ibrahim firstborn anẹ́dùwà Ibrahim eléyìí bá yẹn sọ pé firstborn anẹ́dùwà Ibrahim yìí bá a ti sọ yìí bẹ́ẹ̀ la Al-Qur'anul Karim bẹ́ẹ̀ ló fèrè lẹ̀ fún wa ipe àkọ́kọ́ bí ọmọ anẹ́dùwà Ibrahim aleyhi salatu salam òun náà ni anẹ́dùwà Ismail bẹ́ẹ̀ náà ni bíbélì náà fèrè lẹ̀ fún wa nínú Genesis tabalọ̀wọ̀ Genesis chapter twenty one verse five. a rí bẹ̀ wípé ìgbà tí ànábì wa Ibrahim tó pé ọmọ ọgọ́rùn-ún ọdún òun náà ló bí Ishaq ìgbà yẹn ni ànábì wa Ibrahim bí Ishaq ìgbà tó pé ọmọ ọgọ́rùn-ún ọdún tába tó wà lọ wo genesis bákan náà a rí pé genesis fi jẹ́ wa yí pé ìgbà tá ànábì wa Ibrahim tó bí tó bí ànábì wa Ismail tó bí ànábì Ismail nígbà tí ó wà ní ọmọ eighty four years ànígbà tó wà ní ọmọ eighty six years ọmọ ọdún mẹ́rìndínlẹ́ àádọ́rùn ọdún lẹ́yìn alẹ́bíwá Ibrahim bí alẹ́bí Ismail according to Genesis tó túmọ̀ sí pé láàrin alẹ́bí Ismail àtàlẹ́bí Ishaq ọdún mẹ́rìnlá ń bẹ láàrin wọn tó fi jura wọn lọ tí alẹ́bíwá Ismail tó fi ju alẹ́bí Ishaq lọ according to Genesis báyìí dáadáa kò ádàbìrin lẹ́yìn pé alẹ́bíwá Ismail ju alẹ́bí Ishaq lọ ó ti ní ọmọ àkọ́kọ́ tí wọ́n bí fún alẹ́bíwá Ibrahim a tí ìyàwó rẹ̀ tó pè ní Hajarọ̀ tó bí fún àlejò Ismail. ala kulli hal àwa mùsùlùmí anígbàgbọ́ sí àlejò Ismail wípé ànábì ọlọ́run bá ní ọmọ ànábì wa Ibrahim ní ànábì Ibrahim ti bá sọ̀tá ànábì Ibrahim kò ti kórìíra ẹ̀ a ti gbà yí pé òun lọ́wọ́ bá yí pé lásán fún ànábì Ibrahim ní kọ́ lọ sí kíni o kọlọ fi ti sacrifice fún òun ọlọ́run ba ibi tọrọ ti bẹ̀rẹ̀ sí máa dàrú nínú bíbélì rẹ̀ ta ni anabiwa ta ni ọlọ́run ba lè gbẹlá ní kí anabiwa Ibrahim ti tó kó fi ti sacrifice fún ọlọ́run ba kó fi rúbọ fún ọlọ́run ba bíbélì jẹ́ kó yá pé ìtàkì ni àmọ́ nínú níbi ibẹ̀ gẹ́gẹ́ náà bẹ̀rẹ̀ lẹ́tọ̀ wá bẹ̀rẹ̀ ní contradiction wípé anabi Ismail ni wọ́n yí sí anabi Ishaq ìyẹn kọ́ la fẹ́ sọ léde insha Allah ta'ala ọlọ́wọ́ bá dikẹ́ lọ́padà gbọ́ àsìkò wa látọ̀sán nípa àdẹ́gbẹ̀wá Ibrahim alayhi salatu wassalam gẹ́gẹ́ bó ti wà nínú àlùkò àrùn kẹrin àti nínú bíbélì tájà sọ̀tàn nípa ànábì Ishaq àti ànábì Ismail àti àwọn àbòkí tó wà láàrin tí àwọn èèyàn ṣe lórí àwọn méjèèjì débi pé wọ́n á mú ẹnìkan ní ọ̀rẹ́ wọ́n sì mú ẹnìkan lọ́tà sídìsì látara báyìí wọ́n ní gbàgbọ́ sí anabi ishaq tọ́jú ọmọ anabi ibrahim wọ́n wá ní gbàgbọ́ sí anabi ismail wọ́n bá sọ̀dá wọ́n ti kórè rẹ̀ tó náà ń jẹ́ kó nga olọ́mọ àkọ́kọ́ anabi wa ibrahim alayhi salatu wassalam. níta abájẹ́bí ni pé àwa mùsùlùmí àwa nìkan ni bàbá wa yìí kúrú tọ́jú pé àbá ìkàkà nù àwọn ọmọ anabi wa ibrahim kéde kejì àbá kàkà nù wọn sọ̀dá bá a ti níbi anabi wa ismail wípé ànẹ́bí ọlọ́wọ́ bá ní wípé ọmọ ànẹ́bí ọlọ́wọ́ sì ní wípé ẹni ẹ̀sọ́ ọlọ́wọ́ bá ọmọ ẹni ẹ̀sọ́ ọlọ́wọ́ bá ní bẹ́ẹ̀ náà la gbàgbọ́ sí wa wípé lòun náà ọmọ ní bá ọmọ bá ní. bẹ́ẹ̀ náà la wá ní ìgbàgbọ́ sí wa ìkórìíra tí àwọn kírísítẹ́nì wá ní sí àdẹ́gbẹ̀wá Ismail olú transfer wá sórí àdẹ́gbẹ̀wá Muhammad sallallahu alaihi wasallam nítorí pé nínú fúrẹ́ǹdì àdẹ́gbẹ̀wá Ismail ní àdẹ́gbẹ̀wá Muhammad sallallahu alaihi wasallam ti jáde nínú ànábì Ismail ànábì ànábì àdẹ́gbẹ̀wá Muhammad sallallahu alaihi wasallam nínú ẹ̀ ló ti jáde. àmọ́ eléyìí báyìí ìbára ẹni sọ̀tá lórí irọ́ torí pé ibo genesis ibo uh, uh, matthew chapter twenty two verse forty three verse thirty three to forty four ó ṣàlàyé fún wa tábà lọ verse forty four yẹn ó ní a ó gba ìjọba eh, ọlọ́run kó ní ọwọ́ yẹ yìí israẹli a ó sì fi kó orílẹ̀-èdè míì tí ó máa mú ìṣú rẹ̀ wá ọlọ́run bá ní kí wọ́n gba ìjọba ọlọ́run kó lọ́wọ́ wọn wá fún orílẹ̀-èdè Saudi Arabia tó jáde látara Ismail tó di yé ọwà nínú ìwé àìsáyà náà wípé ọlọ́run ní òun ó mú orílẹ̀-èdè kan wá sí orí ẹ̀yọ́mọ ìsírẹ́lì orílẹ̀-èdè àtìgbànìwá orílẹ̀-èdè alágbára ni tí ìwọ kò mọ ìdí rẹ̀ tí ìwọ kò sì mọ tí ó ń wí òun ó mú wá lé yín lórí òun ó sì gba ìjọba fún un tòlátara báyìí ọlọ́run bá ní kí wá ṣe bẹ́ẹ̀. pẹ̀lú pé ọlọ́run bá àlejò lágbé ìkẹyàwó ìkẹyàwó òjíṣẹ́ ó gbèdì láàrin àwọn láàrin àwọn àrọ́mọdọ́mọ anabiwa Ismail aleyhi salatu salam eléyìí sì ní eléyìí sì àdéhùn ti fún Adam ọlọ́run bá ó ti anabi Adam ní Genesis ọlọ́run ní eré anabiwa Ibrahim jàre ní Genesis ó ní ẹ̀rí ànábì Ibrahim yọrọ Abrahamu owó ṣe ìbùkún fún ọ owó ti owó ti owó ti owó ti sọ di ìran tí ó pọ̀ owó ti mú jáde ní ara rẹ àwọn orílẹ̀-èdè ńláńlá I will multiply you exceedingly and I will make you a great nation and I will bless you abundantly. tó látara òfin mẹ́jọ náà lórí ànábì wa Ibrahim òun náà ni ọba àbíkẹ́ láti mú àwọn orílẹ̀-èdè ńláńlá jáde látara ànábì wa Ishaq àti bí àbíkẹ́ láti mú orílẹ̀-èdè ńláńlá jáde látara ànábì wa Ismail alayhi salatu salam. gbogbo àwọn ànábì ọlọ́run yìí ajẹ́rì pé sí gbogbo wọn pátá a jẹ́rìí pé kọ̀tọ́ ká bú ẹnì kankan ní ẹni táwọn ẹjọ́ ti fún nù wọn yàtọ̀ fún ọlọ́wọ́n ọba ọba tó dá wọn tó sì ra wọn ṣẹ́ bákan náà àtọ́rọ̀ àlékò kí ọlọ́wọ́n ọba àti orí ajẹjẹ tán rẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tí ó bá ń tẹ̀lé ìlànà ìgbéyàwó àdẹ́bí ọlọ́wọ́n ọba àti ti àdẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam àti ẹ̀sìn tó mú wá àtẹ̀sìn tó ń ṣe títí di ọjọ́ ìpínlẹ̀ àtìyámà eléyìí tí a fi bára wa sọ̀rọ̀ lónìí òun náà ni ìsìbáàtù ìsìbáàtù láìní lillahi jalla wa ala ala ma asbatahu الخالق البارئ لنفسه في محكم تنزيله وعلى لسان نبيه صلى الله عليه وسلم ìfi ìròyìn ojú nílẹ̀ fún ọlọ́run bá ọlọ́run ọba ọba tí ó gbọ̀ngàn ọba tó sì ga tó sì wà níbi tó ga gẹ́gẹ́ bí ọlọ́run ọba àlékè láti fẹ́rẹ̀ lẹ́kọ́ rẹ̀ nínú Al-Qur'anul Karim bákan náà gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam ti fẹ́rẹ̀ lẹ́kọ́ ọlọ́run ọba àlékè lá ọlọ́run ọba àlékè lá ní ojú. àmọ́ síwájú ká tó sọ bí eléyìí ká tó lọ síbi eléyìí àwọn kọ́fẹ́sì àlàyé fún wa pé kí ni pàtàkì tí ń bẹ níbi àti pé kí ni àǹfààní tí ń bẹ níbi ká mọ àwọn òròyìn ọlọ́run ká dẹ̀ fi àwọn òròyìn ọlọ́run ká fẹ̀rẹ̀ lẹ̀ fún kí làwọn àǹfààní tó wà ń bẹ. àǹfààní alákọ̀ọ́kọ́ tó wà ní ká mọ àwọn òròyìn ọlọ́run òun náà ni pé ọ̀ràn yẹn ni fún ẹrú kí ẹrú kó lè ròyìn ọlọ́run bá rẹ̀ pé ọlọ́run bá mi ó ní àwọn nǹkan báyìí ó ní àwọn òròyìn báyìí ó ní àwọn òròyìn báyìí ọlọ́run bá mi a máa ṣe báyìí ọlọ́run bá mi a máa ṣe báyìí báyìí lọ́lọ́run bá mi ṣe báyìí lọ́lọ́run bá mi ṣe é nǹkan báyìí lọ́lọ́run bá mi ò ké ṣe ẹrú mọ àwọn òròyìn bá eléyìí ló túmọ̀ sí pé yẹn mọ bá ti ń jọ́sìn fún torí pé àkọ́kọ́ yẹn nítorí pé kò bá làákà ìlú kálá nífẹ̀ẹ́ yẹn kámú wa mọ àwọn ìròyìn ẹni yẹn láti lè ju ẹni yẹn fẹ́ẹ́ lómi kí wọ́n ẹni bẹ́ẹ̀ náà kó lè nífẹ̀ẹ́ kó sì lè mọ kí làwọn nǹkan tẹ́ ẹni yẹn fẹ́ àti nǹkan tí ò fẹ́ kí làwọn nǹkan ìwọ rẹ̀ kí làwọn nǹkan tó fẹ́. èyàn kì í nífẹ̀ẹ́ yẹn àti kọ́ mọ àwọn ìròyìn ẹni yẹn sọ̀rọ̀ ẹni tí mo fẹ́ yìí o àwọn nǹkan báyìí ló nífẹ̀ẹ́ báyìí lórí báyìí lórí báyìí lórí àwọn ìkàbá ìdí ń fẹ́ àwọn ìkàbá ìdí ń fẹ́ àwọn ìkàbá ìdí máa ń ṣe àwọn ìkàbá ìdí kì í ṣe. yóò ti lè ju ẹ fáwọn èèyàn tí ò mọ wọn tí ò mẹni yẹ tó pé tá bá rí owó lè dà mọ. nítorí ló jẹ́ pé gbogbo ọmọ tó bá jẹ́ ọmọ rí pátápátá ló gbọ́dọ̀ mọ ìròyìn bàbá ẹ̀ àti ìyá ẹ̀ ìyá mi ga níwọ̀n bàtà báyìí ó kú níwọ̀n bàtà báyìí ìyá mi mọ́láwọ̀ ni ìyá mi dúdú ni ìyá mi kọlà báyìí ni ìyá mi mímọ ìròyìn ìyá àbí mímọ ìròyìn bàbá yẹn lára ìjọmọ dáadáa tó jẹ nínú bàbá mi a máa bínú sí àwọn nǹkan báyìí bàbá mi a máa yọnu sáwọn nǹkan báyìí àsìkò báyìí ni bàbá mi máa jáde àsìkò báyìí ni bàbá mi máa wọlé lára ìròyìn ọmọ tó dáa ní kọ́mọkí ni kọ́mọ ìròyìn bàbẹ́ kódà àwọn ọmọ kéékèèké tá à ń bí lọ́yẹ́ pé kò tí ì làákàyè ló wò tí ìdàgbà débi nǹkan tó nǹkan wọ́n mọ ìyá wọn àti bàbá wọn pẹ̀lú àwọn ìròyìn tí ń bẹ lára wọn ló fi pé wọn kì í si àwọn ìyá wọn àti bàbá wọn kó tí bàbá mi àti ìyá mi tí bàbá wọn bá wọlé láàrin ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n lè sì yàtọ̀ láàrin bàbá wọn àti bàbá mi torí pé wọ́n mọ̀ pẹ̀lú àwọn òròyìn kan pé kí n bá ti rí kí n bá ti rí nǹkan báyìí bàbá mi lórí. sò látara báyìí bẹ́ẹ̀ náà lọ́tọ́ fún ọba nẹ́bí Adam láti mọ àwọn ìròyìn ọlọ́ọ̀ba kó lè dá ọlọ́ọ̀ba mọ̀ dáadáa kí ó dẹ̀ lè bẹ̀rù ọlọ́ọ̀ba kó lè mọ kí ọlọ́ọ̀ba àdìgẹ́lá kó lè bó ya àwọn nǹkan wọ̀nyí dáadáa lára àwọn lára àǹfààní àkọ́kọ́ tí ká mọ tí yóò bí fún wa ìmọ̀ nípa àwọn òròyìn ọlọ́wọ́ bá nìyẹn lára àǹfààní ẹlẹ́ẹ̀kejì tí ìmọ̀ nípa àwọn òròyìn ọlọ́wọ́ tí yóò bí fún wa òun náà ni pé yóò jẹ́ ká lè bẹ̀rù gbogbo tó bá mọ̀ nípa nìkan lá máa bínú súnmọ́ nǹkan tí ó wu gbogbo tó bá ní èèyàn ní ẹ̀bẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo tó bá wọ̀ ni kò fi lọ lọ́wọ́ ba gbogbo tó lọ́wọ́ bá fẹ́ o lè máa ṣe lọ ọlọ́wọ́ ní bínú sí ọ tàǹfẹ́rẹ́ ni bẹ́ẹ̀ ó ti sọ ọlọ́wọ́ bá di kẹ̀lé olóòwe tí ò lágbára àti ṣe kankan kódà ẹ̀ bá ṣe tí ọ̀fẹ́ tó ń kẹ́ fọ́ lọ ní mú kẹ́ fọ́ lọ lójú jù bẹ́ẹ̀ lọ kọ̀ lágbára àti ṣe kankan fún yín gbogbo tí ọ̀fẹ́ lẹ̀ wò ní kẹ́ irú ẹni bẹ́ẹ̀ fi ọlọ́run ó fi ọlọ́run bá wé kìnìún lóòwé nìyẹn àwọn gbogbo ẹni kẹ́ńtọ́ bá mọ̀ kọ́ lọ́wọ́ bá adékẹ́lá máa bínú yọ wá pé kí lọ́wọ́ bá adékẹ́lá máa bínú sí tọ́ba wọn gbé lára àròyé ọlọ́wọ́ bá ní pé ọlọ́wọ́ bá adékẹ́lá máa bínú yọ wá wájú pé kí làwọn nǹkan téèyàn máa ń ṣe tọ́lọ́wọ́ bá adékẹ́lá máa fi ń bínú sódà tó wọ́n ní máa ń ṣe nǹkan yẹn kó má bàa rí bínú ọlọ́wọ́ bá gbogbo ẹni kẹ́ńtọ́ bá ti mọ̀ pé lára àròyé ọlọ́wọ́ bá ní kọ́lọ́wọ́ bá máa yọ́nú yọ wájú àwọn kí tí ó fi lè máa ṣe láti lè bá àrí ọdún ọlọ́wọ́ bá gbogbo ẹnikẹ́ni tó bá gba ìpọ́n náà ọba àdìjọ́lá ọba tó lójú tí wọ́n fi ń rí náà ni yọ ọmọ yìí pé gbogbo nǹkan bá ń ṣe ọba ń rí òun ọlọ́run bá títí rí òun yìí yóò ṣe ìṣirò lọ́jọ́ gbé dàgbé àmọ́ gba ìpọ́n náà ọba

tó pé yẹn ti mọ̀ pé gbogbo nǹkan téèyàn ń sọ yìí ìkanu méjì ni nínú kó dùn mọ́ ọlọ́wọ́ bá àbí kó bí ọlọ́wọ́ bá nú èèyàn wá sọ́ra láti máa sọ tí ó bí ọlọ́wọ́ bá nú pé kéèyàn náà gbé ọlọ́wọ́ bá àdékẹ́lá gbọ́ nǹkan yẹn tọ́lọ́wọ́ bá àdékẹ́lá bá ti sọ tó bí ọlọ́wọ́ bá àdékẹ́lá nú bọ́lọ́wọ́ tẹ́ ń gbọ́ yìí ọlọ́wọ́ bìrì sí yà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yóò gbìyànjú àti máa sọ gbogbo nǹkan tọ́lọ́wọ́ bá àdékẹ́lá yọ

kúrò lórí ìtumọ̀ tọ́lọ́wọ́ bá nìkẹ́lá gbà lérò pẹ̀lú àwọn òròyìn náà bákan náà láì ròyìn ọlọ́wọ́ bá nìkẹ́lá pẹ̀lú ròyìn tí ó burú tí ó bí ọlọ́wọ́ bá nìkẹ́lá nù láì fi àwọn ròyìn tí ọlọ́wọ́ bá nìkẹ́lá òní nífẹ̀ẹ́ sí láì fi ròyìn ọlọ́wọ́ bá àbí ròyìn àbùkù láì ròyìn ọlọ́wọ́ bá nìkẹ́lá pẹ̀lú pẹ̀lú ròyìn tó yẹ pé ìròyìn ìbúni ni àbí ìròyìn àbùkù ni àgbọ̀dọ̀ fi ròyìn ọlọ́wọ́ bá bákan náà àwọn ìkẹ́tọ́lọ́wọ́ bá nìkẹ́lá bá lóun ní láwọn ròyìn tọ́jẹ́ ẹ̀yà ara kágbà ìpè ọlọ́wọ́ bá ní kẹlá ní gẹ́gẹ́ bó ti tọ́sí ọlọ́wọ́ bá tí òjò tẹ̀dá kankan ni. kágbà yìí pé àwọn ìròyìn yìí kọjọ tẹ̀dá kankan torí pé ọlọ́wọ́ bá ní kẹlá gan ọjọ́ èèyàn ọlọ́wọ́ bá yìí tí ì sèyàn tó tá a bá sọ pé ọlọ́wọ́ bá ní kẹlá ní ojú kọ́mọ̀ wá sí làákà ìwà pé ojú yẹn dà gẹ́gẹ́ bí ojú èèyàn torí pé ọlọ́wọ́ bá ní kẹlá yàtọ̀ sí èèyàn pátápátá yóò nílẹ̀ lójú ìjẹ́ máa wá wa pé ojú ilẹ̀ dà gẹ́gẹ́ bí ojú èèyàn gbogbo aláṣẹ mọ̀ pé ojú ilẹ̀ ó yàtọ̀ sójú èèyàn gédégédé torí pé ilẹ̀ ẹ̀dá mi èdè tó yàtọ̀ sí èèyàn kọjọ́ èèyàn kò sí kò ní wá sínú làákàyè ẹnì kankan sábà nílẹ̀ lójú kọ́ wá wá ibi tí ojú ilẹ̀ wà gẹ́gẹ́ bí ṣe wá gẹ́gẹ́ bí kọ́mọ ẹgbẹ́ èdè òsì wá lójú ilẹ̀ náà káwá ní kìlọ̀ wá kò ní kò ní kò ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní kọ́mọ̀ wọ̀nù làkà ìwà sábà lọ́lọ́ ọba àlejòlá ní ojú kámẹ́rù tó dúró ojú ti wà lórí. nítorí pé ọlọ́wọ́ ọba àlejòlá pẹ̀lú ojú tiẹ̀ yàrá ba yín dàkàlùkọ̀rí ọlọ́wọ́ ọba àlejòlá amẹ́rin tó dìnà rere amẹ́rin kan tó dìnà rere tẹfẹ́tẹfẹ́ gẹ́gẹ́ bẹ́ gẹ́gẹ́ bí sẹ́mẹ́rin kan tó tó mọ náà ni. bákan náà ni bọ́lá ọba àlejòlá ti tó dìnà àti tó tó mọ àwa níbi tí nǹkan bá ti tẹ̀lé jù ó níbi tí nǹkan lè jìnà dé sọ ẹ kó ti wóòrì kó dà fáwọn ti padà jìnà jù bẹ́ẹ̀ lọ ojú òde rí mọ́ àbí. torí pé èrí náà ti wá èrí náà tó yẹ pé ó dínkù ni àmọ́ èrí náà tó náà bá èrí náà tó gbé ni. ìyá wọn bá fi nà kàn zọ́ yẹ ọlọ́run bá dékè láàrin tó pamọ́ gẹ́gẹ́gẹ́lẹ́ dídé rí tó hàn àwọn ọmọ ànábì ádámù ti ní àwọn orí nǹkan tó pamọ́ ní tó ní kàlámọ́ sọkátà ike oju ojú ọlọ́run ọba àdékẹ́lá tó ju ọba ànábì adam ọlọ́run ọba àdékẹ́lá sọ lẹ́yìn sàkà mísìlì yìí ṣe ìhón ọwọ́ ti sẹ̀mí ìwé ìbàsí ọlọ́run ní kò sí ẹnì kankan ju ọba nínú àwọn ẹ̀dẹ́ ọba ọwọ́ ti ọba olùgbọ́rọ̀ sí ni ọba rí náà Allah subhanahu wa ta'ala yasma ìwọ̀dìjà aswat ọlọ́run bá dèkẹ́lá ń gbọ́rọ̀ ni ọlọ́run bá dèkẹ́lá ń gbọ́rọ̀ tí millions of tí millions of àwọn sọ at a time tí àwọn èèyàn million àbí jù bẹ́ẹ̀ lọ àbí billion adama lásìkò kẹrẹ tá a ti sọ̀rọ̀ yìí ọlọ́ọ̀bà àlekè láti gbọ́ gbogbo ẹlẹ́sìn rẹ̀ kò sì dàrú mọ́ ọlọ́ọ̀bà àlekè lọ́wọ́ ìgbọ́rọ̀ ọlọ́ọ̀bà bó ti lágbára tó nìyẹn. béèyàn ti wí ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tọ́jà pé ìwọ nìkan fúnra ẹ lọ gbọ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gbọ́ ọlọ́ọ̀bà àlekè láti gbọ́ ẹgbẹ́ ìgbà tó pariwo sọ́nà ni. sọ látara báyìí àwọn òròyìn ọlọ́ọ̀bà aláti fèrè lẹ̀kọ́ ọlọ́ọ̀bà bákan náà òdìkí gbogbo gbogbo ẹnikẹ́ni tó bá fi ìròyìn ọlọ́run bá lẹ́kẹ́ láàrin lẹ̀kọ́ ọlọ́run bá bọ́lọ̀ ti fèrè lẹ̀kọ́ ara ẹ̀ sọ́ọ̀lù Qur'anul Karim àti sunna Nabi sallallahu alaihi wasallam irú ẹni bẹ́ẹ̀ ni àdìsọ́kàrẹ̀ lálàáfíà. àmọ́ gbogbo ẹnikẹ́ni tí bá ń takò àwọn ìròyìn ọlọ́run bá tó nítorí pé wọ́n fẹ́ fún ọlọ́run bá jọ èèyàn tó wọ́n fẹ́ sọ fọ́lọ́run bá rẹ̀ kí láti ní nǹkan yẹn náà ní tó bá sọ ní ajẹ́kọ̀ọ́ ti jọ èèyàn nìyẹn irú ẹni bẹ́ẹ̀ àdìsọ́kàrẹ̀ ti abẹ́ni tí bá ń ròyìn ọlọ́wọ́ bá pẹ̀lú nǹkan tọ́lọ̀ òfin ròyìn ẹ̀ tọ́lọ̀ wọn bá àlékelé òfin ròyìn ara ẹ̀ ọlọ́wọ́ bá àlékelé sọ pé ọlọ́wọ́ bá àlékelé sọ nínú sórọ́tù náhìlì àyà ẹlẹ́ẹ̀kẹrin lé ní àádọ́rin verse seventy four sórọ́tù náhìlì ọlọ́ni fàlẹ́ àtẹ́gùn ní búlì láhìl àmsáàlì wàlláhu ya'lamu wa antum la

ojú ọlọ́wọ́ bá adékẹ́lá ọjọ́ tẹ̀dá kádọ́lọ́wọ́ bá adékẹ́lá ní ìgbọ́rọ̀ àwa náà ní ìgbọ́rọ̀ ìgbọ́rọ̀ tọ́lọ́ bá adékẹ́lá kọjọ́ tẹ̀dá kádọ́lọ́ ní ọwọ́ àwa náà ní ọwọ́ kágbà kan ọwọ́ ọlọ́wọ́ bá kọjọ́ tẹ̀dá kàkà tó àwọn ìròyìn ọlọ́wọ́ bá jù káàtì máa ròyìn ọlọ́wọ́ pẹ̀lú ìròyìn tọ́lọ̀ òfin ròyìn ara ẹ̀ lára ká ròyìn ọlọ́wọ́ pẹ̀lú ìròyìn tọ́lọ̀ bá adékẹ́lá òfin ròyìn ara ẹ̀ nǹkan tó nǹkan tó yára kó parun báyà níwájú ọlọ́wọ́ bá ní pé alágbàgbọgbọrọ alágbádá aná subhanallah tí wọn náà lè gbà kọ́sí bàbá rẹ lálágbádá aná àbí wọn náà lè gbà kálọ́ sí bàbá rẹ wà gbádá aná alágbàgbọgbọrọ ṣe ẹ̀yọ́ ọmọ pé èmú ni kẹ́yẹ̀ pé alágbàgbọgbọrọ bóòlà pọ̀ lọ́wọ́ tó tó pé ní gbọgbọrọ tí wọn náà lè gbà kẹ́ni bàbá rẹ alágbàgbọgbọrọ bàbá rẹ alágbádá aná ẹ bàbá rẹ ha bàbá rẹ kò tí wọ́n náà lè gbà bẹ́ẹ̀ tó fi jẹ́ kọ́nà ọba àdìsẹ́lá ló ń fi àwọn ọ̀rùn yìí ròyìn tọ́nà ọba àdìsẹ́lá ti pè rẹ̀ bẹ́ẹ̀ lọ́nà Kùránì kẹrì. sanabi sọ́nà lọ́sọ̀rọ̀ àbòmí júwe ọlọ́ọ̀bẹ nínú àdìsí rẹ̀ alágbàgbọ́gbọ́rọ́ ti yọ mẹ́ lọ́fẹ̀ ọ̀rọ̀ mẹ́ni tẹ́ fọ́ àyàtì àti gbogbo ní títí àwọn ìròyìn fẹ́ kọ́ òye fún ìròyìn ọlọ́ọ̀ba lẹ́yìn ní ìsàrin títí ọlọ́ọ̀ba a gbọ́dọ̀ pé ọlọ́ọ̀ba ló ti kan àbí ká ròyìn ọlọ́ọ̀ba pẹ̀lú kẹ̀kẹ́ àfi ọba wá ju ká máa fi ọlọ́ọ̀ba ká máa ọlọ́ọ̀ba lókì tọ́lọ̀ rẹ̀ òkó mi jà á lé ẹsìn sọ ọlọ́ọ̀ba wá sọ rẹ̀ di ojú débi pé ni wọ́n jà ṣé wọ́n sọ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ jà á lé ẹsìn ni wọ́n. ọ̀rọ̀ pé mọ́ ọba tọrọ rẹ̀ wọ́n lè gbà bẹ́ẹ̀ kọ́rọ̀ subhanallah àwọn èèyàn ń sáré bí tọrọ púpọ̀ eléyìí ló mú wa lọ sí eléyìí ni ó mú wa lọ síbi ìkan nínú àwọn tó yẹ pé wọ́n ti pe wọ́n ti ròyìn ọlọ́ọ̀ba pẹ̀lú ròyìn àbùkù yìí tani tábàlọ́wọ́ First Corinthians chapter one verse twenty-five tábàlọ́wọ́ First Corinthians chapter one verse twenty-five Paul pe ọlọ́ọ̀ni wèrè subhanallah. Pọ́ọ̀lù pe ọlọ́run ní ṣé tó bá mu lọ́dọ̀ tiẹ̀ náà báyẹn tó bá mu léjì jẹ́ kéèyàn pe ọlọ́run ní wèrè. Pọ́ọ̀lù inṣàlọ́ màá kà bó ti wà nínú First Corinthians kí wọ́n náà forúkọ gbé ní méjì ẹ̀kọ́ lọ wọlé. First Corinthians chapter one verse twenty-five màá kà bó ti wà mẹ́ nítorí ẹ̀ mo pèsè ààrẹ wá ni láti pé kí n lè ka gẹ́gẹ́ bó ti wà mẹ́ gẹ́gẹ́. Sọ́yìn mo ní sábà wo First Corinthians chapter one verse twenty five kí ni Paul sọ bẹ́ẹ̀ Paul ní torí wèrè Ọlọ́run torí pé wèrè Ọlọ́run ọgbọ́n ju ènìyàn lọ wèrè Ọlọ́run wèrè subhanallah kí ẹ sọ pé Paul ní Ọlọ́run náà máa ti wèrè Ọlọ́run náà máa ti èrè àwọn Ọlọ́run ti èrè tó o tún gbọ́n ju èèyàn lọ torí pé wèrè Ọlọ́run gbọ́n ju ènìyàn lọ àti àìlera Ọlọ́run ó ní agbára ju ènìyàn lọ ọlọ́run náà máa ń yá ìlera ọlọ́run náà máa tíkì ẹ understand subhanallah ọlọ́run bá yìí ọ̀gá kọjá kápẹ́ ní ọlọ́run bá yìí kẹlẹ́ ìgbà kọjá kápẹ́ kásọ pé ìnira máa ń tẹ̀lẹ̀ sí pé pé ìnira ni sickness àbí àbí wọn náà gbàdúrà kó kò sẹ́nìkan tó gbàdúrà kó kóhun kóhun amẹ́rin ọlọ́ọ̀nà ọlọ́ọ̀nà a máa fọ́ sí àkọlọ́ ọba ní kíláàbà ṣe síkì tó a tó máa fi agbára ju ọmọ ẹ̀jẹ̀ ènìyàn lọ. ìròyìn ọlọ́run lójú ara ènìyàn o ẹwu kíjẹ ẹwu àwọn ajẹ́ tí ti di kọlífà ọlọ́ọ̀ba ó ní wèrè ọlọ́run wèrè tọ́lọ́run bá ń sí èrè a máa gbẹ́ bí èèyàn lọ. bó ti wà ń bẹ̀ nìyẹn wọ́n náà lọ́wọ́ First Corinthians chapter one verse twenty five. bákan náà àìlera ọlọ́run tọ́lọ̀ ọba àdékẹ́lá bá ń sàárẹ̀ àtúmọ̀ lágbára ju kéde o ju ọmọ ènìyàn tó tí ò sàárẹ̀ lọ. sábàdàwọ̀ yìí lọ́dọ̀ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ pọ́ọ̀lù yìí wọ́n fi ní pé ẹni ọlọ́ọ̀ni kódà wọ́n fi ní pé òjíṣẹ́ ọlọ́ọ̀ni pọ́ọ̀lù. nínú àwọn tó ti wá da ẹ̀sìn rú pàápàá jùlọ ẹ̀sìn kírísítẹ́nì pọ́ọ̀lù yìí sábàdàwọ̀ ní Hebrew chapter six verse one ó ní ẹjẹ́ kí a fi ìpìlẹ̀ ẹ̀kọ́ kristi sílẹ̀ kálọ̀ sí eléyìí tó pé subhanallah paul ló sọ bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú chapter six verse one ó ní ẹ fi ìpìlẹ̀ ẹ̀kọ́ kristi sílẹ̀ kẹ́ lọ sí pípé nígbà tá a bá fi ìpìlẹ̀ ẹ̀kọ́ kristi sílẹ̀ èwo lọ́wọ́ pé ẹ jẹ̀má ẹ̀dá mi lọ èwo ló pé nígbà tá a bá ó ní ẹ fi ìpìlẹ̀ ẹ̀kọ́ kristi sílẹ̀ hebrew chapter six verse one. ẹbí ìpìlẹ̀ ẹ̀kọ́ kristi sílẹ̀ ẹ lọ sí pé ìtumọ̀ ẹni pé òun gbà pé gbogbo títí kristi gbé wáyé tí jésù gbé wáyé rọ́bìsì ni kò pé òun lòun tẹ̀sẹ̀ mú ìlànà tó pé wá òun lòun tẹ̀ ni o òun lòun mú ìlànà tó pé paul táǹsọ yìí ta ló ròyìn ọlọ́run tó kọ́ náà níwèé yìí táàbí ní ọ sọ pé ọlọ́run a máa ta ìsìnkú ọlọ́wọ́ a máa lárò ọpọlọ ó dàgé sàrò ọpọlọ nìkan ọlọ́wọ́ a tó máa lárò ara náà bí orí bíbọ́ bí ibà bí táífọ́ọ̀dù bí ẹ̀jọ̀ dúndùn gbogbo orúkọ báwọn náà ó yẹ a máa tẹ̀lé sọ́nà o ó ní àwọn kò sí bọ́lá ọba àdékẹ́lá ti ya wèrè tó bọ́lá ọba àdékẹ́lá bá ṣe ń ṣe èrè tó ó tún ṣe kéde o olórí rẹ̀ tó péjọ mi ènìyàn lọ ó ní kò sí bọ́lá ọba àdékẹ́lá ó ṣe síkì tó olùkọ́lá kan tó lágbára jẹ tí èèyàn tí ò sí kìlọ̀ irú ìyọ́ náà nìyẹn ó ní àwọn àjọ pé Pọ́ọ̀lù yìí òun ló sọ yín ká fi ìpìlẹ̀ kọ Kristi sílẹ̀ ká lọ sí pípé alẹ́ wà nínú Hebrew chapter six verse one. now eléyìí báyìí kìí ṣe nǹkan tí ó yani lẹ́nu nítorí pé tábàlọ́wọ́ akọ̀bà post chapter eleven verse twenty five to twenty six paul àti barnaba àwọn náà dá christian sílẹ̀ ní antioch ìlú katakpe ní antioch jesus jesus christ kò nímọ̀ nípa christianity nígbà tí jésù kí ni jésù kò mú wa fún yín àlàáfíà ni mo ti lélẹ̀ fún yín àlàáfíà ti jésù ló mú wa ẹ lè rí nìkan rí jésù kò mú christianity mọ̀ wà lọ́ọ̀dún kéèyàwó bá yín sọ̀rọ̀ jẹ́rẹ́ títù rẹ̀ bẹ̀rẹ̀ jẹ́ jésù kò mú christianity mọ̀ wáyé ìdí jésù ló mú wa fún wa ní kí ni o àlàáfíà ni mo lélẹ̀ fún yín ẹ̀yọ́ so jesus christ kò ní mọ̀ nípa christianity nítorí ẹ̀ jésù ọ̀lọ́ church ẹ̀yọ̀ kan báyìí kò ì sínú bíbélì pé ká máa lọ church ọjọ́ sunday àbí torí pé jésù ọ̀lọ́ jésù ọ̀lọ́ church kẹ̀kẹ́ rí kò sí jésù ti lọ church ọjọ́ sunday rí kò sí tó ti lọ́jọ́ saturday rí kò sí tó lọ́jọ́ friday rí jesus christ knew nothing about christianity paul àti barnaba ni wọ́n dá christianity lẹ̀ ní antioch ìlú kàtà pè ní Antioku eléyìí mọlọwà nínú mọlọwà nínú of apostles act of apostles chapter eleven verse twenty five to twenty six bẹ́ẹ̀ Paul yìí padà bá bánábà náà ìjàgbẹ̀yìn náà ni àwọn àti padà jà padà sí kálẹ̀ rẹ̀ so látara báyìí pé àwọn làwọn tó yẹ pé ń àwọn ròyìn tí bákan náà ó ní pé eléyìí tá tún fi lè pọ̀pọ̀ dẹ́sí pé Jesus Christ ọ̀mọ̀ nípa Christianity àti gbogbo àwọn ọ̀ràn tí Paul já sílẹ̀ ní Christianity táwọn Christianity tẹ̀lé lè ní tó Paul náà tẹ̀lé ó ní pé tábà lọ wọnú book of Galatians chapter three verse fifteen Paul jẹ́ kó yọ ẹ pé májèkó èèyàn ni òun gbé wá àwọn tí wọ́n ti fi lélẹ̀ ní antioch yìí kò sí ẹni tó lè yí padà mọ́ májẹ̀mú yẹn ní kété májẹ̀mú ọlọ́run ó ní àwọn bóun ṣe ti bóun ṣe ti fìdí àkólẹ̀ ní ọjọ́ kù kò sí ẹni tó lè yí padà mọ́ yọrọ lọ́pàá o ìzáàbò wù tegbòtegbò ọ̀dà gàgà lọ ìzáàbò ti wù ti pẹ́ yóò ti máa wù lọ ni ṣùgbọ́n gbúdọ̀ tá ń bẹ táwa ní lálùkò àrùn jẹ̀rí gbúdọ̀ tá ń bẹ tá a nínú sínú àlẹ́ kódà gbúdọ̀ tá ń bẹ tá a nínú báyìí kò tá a fi wo. àwọn búrò náà lọ́la yọ sí yìí yóò ti gba wíwó torí má jẹ́ fún èèyàn ni tó báyìí ó wà nínú galatia chapter three chapter three verse fifteen so látara báyìí lára àwọn ìròyìn míì tọ́jà yìí pé ó tún jẹ́ àbùkù fún ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba pẹ̀lú ó ní pé tabalowo second samuel chapter twenty two verse seven to nine second samuel ìwé samuel orí kejì ẹsẹ̀ ìkejìlélógún ìwé samuel orí kejì second samuel chapter twenty two verse seven to nine ẹ jẹ́ kí a lọ wo nǹkan tó wà ń bẹ̀ ká tún wo àwọn ìròyìn ọlọ́run bá tá ní afẹ́ ká sáfó yìí. ìmọ̀ ìròyìn ọlọ́wọ́n ba pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ pé ó burú yọmọ bí ọlọ́wọ́n nínú pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ pé inú ọlọ́wọ́n lè fẹ́lá kò dùn sí i eléyìí báyìí lára nǹkan tó jẹ́ pé ó mú yẹn di ọ̀tá yẹ́yẹ́ òun náà ní eléyìí báyìí tí a sì ní láti sá fún a ní láti sá fún gan so kọ́ńbà já sí pé àwa náà wà nínú àwọn tó a rò pé à ń yin ọlọ́run bá ní àmọ́ àbùkù ńláńlá làbí ròyìn ọlọ́run bá yìí èébú ńláńlá làbí bu ọlọ́run bá. tọ́yì mo ní ká wo second Samuel chapter twenty two verse seven to nine kí ló wà ń a ó ní nínú ìpọ́njú mi èmi kékeré olúwa èmi ti gbé omi sókè sí ọlọ́run mi ó sì gbọ́ ohùn mi láti tẹ́ḿpìlì rẹ̀ wá ìgbè mi ti wọ etí rẹ̀ ilẹ̀ ti mì ó sì wá rírì ìpìlẹ̀ ọ̀run wá rírì ó sì mì nítorí ó bínú èé sì jáde láti ohun ọlọ́run wa ẹ̀rí kan. wàláhì ọwà insultive of the majesty of of the creator èéfín jáde láti owó ọlọ́run wa láì mú ti já èéfín jáde láti owó ọlọ́run wa láì ṣe jẹnẹrétọ̀ èéfín jáde láti owó ọlọ́run wa láì máa mú kó subhanallah jáde láti ọlọ́run iná ọlọ́run ndị tàǹgónù olùkòso iná mọ̀ rárá èébì ń jáde lẹ́nu iná ń jáde mú èébì ń jáde mú iná ń jáde lẹ́nu láì ṣe Ṣàngó iná ń jáde lẹ́nu ẹ̀. wọ́n yìí látara báyìí ìròyìn ọlọ́wọ́ bá pẹ̀lú àwọn nǹkan tó ń bí wa kó di èlé lẹ́yìn.

iná ti ń jáde láti inú lálẹ́ ibi tọ́lọ̀ ọba bínú dé ìbínú àti ó ti lélẹ̀ yìí àbí irú bínú kí Ṣàngó máa ń bínú kódà tó bá ti bú Ṣàngó nìkan ní sábà yìí àbí ẹgbẹ́ báwọn ará ajọ́ ọ̀tẹ̀ máa ń bí Ṣàngó máa ń bínú jọmọ ajọ ọ̀nẹ́ lẹ́nu so aṣọ náà ti Ṣàngó ìròyìn burúkú lélẹ́yìí tàgbọ̀n máa fi ròyìn ọlọ́wọ́ bá níparí lára àwọn ìròyìn burúkú báyìí ó ní irú ìròyìn míì tọ́wà nínú òwe psalm orí ẹsẹ̀ 65 psalm verse psalm verse sixty yìí a tó bá ìròyìn kan bẹ̀ tàbí ìròyìn bá tọ́jú psalm seventy eight fifty five kí ló wà ń bẹ̀. ó ní nígbà náà ni olúwa jí díẹ̀ ó ní nígbà náà ni olúwa jí díẹ̀ ní pé lójú oorun lọ́lọ́ ti jí àti bí alágbára tí ó ń kọ ọlọ́run jí lójú oorun bí alágbára tí ń kọ nítorí nítorí ọtí wáìnì. ọlọ́run mo ti yó ọlọ́run wá jíjọ́ kan ọlọ́run kan jí láàárọ̀ ọjọ́ kan ni láti ojú oorun ọlọ́run bá ń kọ́ bá ń kọ́ bí alágbára ọkùnrin tó ti mú wọ sí yó subhanallah kéèyàn máa fi ọlọ́run ọba kéèyàn máa ròyìn àwọn orúkọ ọlọ́run pẹ̀lú àwọn ah, a àwọn nǹkan tá fi wù yín ọlọ́wọ́n bá ní. kárí nígbà náà ji bá wá jí láti ojú oorun bí akọni tí wọ́n ń kọ kékeréke bàtọ́rọ̀ tí wọ́n ń kọ yìí ọlọ́wọ́n ń kọ bí díẹ̀ tó ti mú ti yó tó ti ń pa nítorí pé wọn irú àwọn a sọ yìí wọn sọ fún bàbá yẹn inú tán ní bàbá yẹn ṣe kéde o nígbà náà ní bàbá rẹ wá jí láti ojú ọrọ bí ọkùnrin tàbí ọkùnrin alágbára alákọ̀ọ́ bí ọkùnrin akọni tó ti mú wọn sí yó bàbá rẹ wá ń kọ́ sùpánà lọ tó látara báyìí àwọn nǹkan wọ̀nyí là wọ́n fi ròyìn ọlọ́wọ́n àwọn báyìí tó ẹ kó wá fi ròyìn ọlọ́run bá tó yẹ pé ọwọ́ insultive on the majesty of on the majesty of our creator ìbú èébú ni èébú ńláńlá ni fún ọlọ́run bàbá tó já wa àwọn amòfin gbọdọ̀ kú níbi eléyìí láàrin ẹ̀dá ẹ̀dí ká máa ròyìn ọlọ́run bá pé alágbádá nẹ́ni ẹ káwọn bèrè ká máa ròyìn ọlọ́run bá pé alápá gbọgbọrọ ni ká máa ròyìn ọlọ́run bá ká ní ọba ọba tọrọ rẹ̀ lójútùú. kámọ̀rin ọlọ́run bá ká ní ọ̀rọ̀ máa ń tẹ́ fàyà sí kámọ̀rin ọlọ́run bá ká ní káyọ ọlọ́run kókó ọlọ́run ti wá sọ kókó ó ti wá jọ kókó àwọn tí ìwà sọ kókó tí wọ́n yẹ ìlú àbí lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn yẹ pé bá gbọ́ táwọn yẹn bá ń kọ́ lórí nínú àwọn kàtẹ́ẹ̀tì báyìí máa bí tí àwọn èèyàn rẹ̀ látàrí ti tọ́lọ̀ ọba tuntun báyìí táàrí láti fi ọlọ́run ọba tuntun báyìí tó látara báyìí àwọn òròyìn wọ́n lọ́yẹ ká fi òròyìn ọlọ́run ọba òun náà ni àwọn òròyìn tó ń kọ́ lọ́wọ́ ọba rẹ̀ bí àwọn òròyìn wo ọlọ́run ọba sọ nínú ọlọ́run bá nígbà sọ nínú sọ́ọ̀tù hud ọlọ́ni wọ́pùnà ìfúlìkà bí àìyúnina wà wáhìína wọ́pùnà ìfúlìkà bí àìyúnina ah-, wà wáhìína. nígbà tí ọlọ́run bá nígbà fẹ́ pa àwọn ìjọ ànábì lóṣù rẹ̀ ìjọ noa látara ìtẹ́kẹ̀ ìbérí wọn àti ìgbẹ́rùgbẹ́rí wọn tó fi ọlọ́run bá àwọn ìjọ ànábì lóṣù táǹpẹ̀ ní noa wọ́n ti orí koko sí anabi tọ́lọ́ anabi ló hà tọ́lọ́ ọba àlekẹ́ lára sí wọn wọ́n ti ti àgbàgbọ́ sí i wọ́n ti ti kẹfìrí sọ̀rọ̀ ọlọ́wọ́ ọba àlekẹ́ ọlá ọlọ́wọ́ fẹ́ pa wọn. anabi nuhu wa ń banújẹ́ lé wọn lórí ọlọ́wọ́ ọba àlekẹ́ lára wọn jẹ́ kó yí anabi nuhu wípé máwùlẹ̀ banújẹ́ lórí àwọn eléyìí wípé ò lé nígbàgbọ́ sí ọ̀nù wọn ju àwọn tó yẹ kó ti nígbàgbọ́ sí ti tẹ̀lé ọ̀nà sílẹ̀ ọlọ́wà ni ọlọ́ni wọ́sùnà ìfúlùkà àmàyà nẹ́bí nù ìtàfi pawọ́ rẹ ní ẹ̀kún omi ádìkómi máa rọ̀ láti sánmà òjò tí máa rọ̀ tí máa ń jẹ́ ìkẹ́ tójú ó tutù gbogbo àti wọ́n máa dùn pé tiẹ̀ fẹ́ sọ̀kalẹ̀ lé lórí rẹ̀ àfi ká máa bẹ ba tójú bá tú kọ́lọ̀ máa lè kọ́ máa yí padà sí yà fún wa báwọn ẹjọ́ àdẹ́bí nù náà ti tú fún wọn jọ yìí

káàtì ma wọ̀ pẹ̀lú ojú wa báyìí ọlọ́ni máa ka ojú omi ní ìṣèjú wa báyìí táwọn wọ̀ báyìí wà wá yìí náà ma ti ma ti máa ti máa tẹ̀lé wá yìí àwọn náà bá bábá ti ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan. ànábì ní òfin wá ka ọkọ̀ ojú omi ànábì ní òfin wá pe àwọn èèyàn rẹ̀ sẹ́ni gbàgbọ́ ti pé kẹ́tẹ́kẹ́rẹ́ o káwọn náà ọkọ̀ ojú omi rẹ̀ káwọn fi kéde káwọn fi là kó níbi ìyọlọ́wọ́ àlejò tí ó fẹ́ sọ̀kalẹ̀. ìmísàfẹ́ lómi ayẹ̀ ni pé wàásù náà ìfúlìkà bíi ọlọ́ọ̀bà àdékẹ́lá fi áyù ọlọ́ọ̀bà àdékẹ́lá fi ojú ẹyin jú ọlọ́ọ̀bà àdékẹ́lá fi rẹlẹ̀ fún ó fi rẹlẹ̀ fún rẹ̀ nínú ayà yìí ọlọ́ọ̀dẹ ìràdẹ́bí náà máa ka ojú omi bí nìlẹ̀ nítẹ̀jú wa wọ́ pẹ̀lú wa báyìí pẹ̀lú ojú wa báyìí báyìí ẹ̀ o káròyìn ọlọ́wọ́ bá lè jẹ́ lápẹ̀lú nǹkan bẹ́ẹ̀ káròyìn ọlọ́wọ́ bá lè jẹ́ láwọ́ bá tí òrí náà ni àbùkù láti bọ́ lọ́wọ́ àbí káròyìn ọlọ́wọ́ bá lè jẹ́ lá afọ́jú lọ́wọ́ ọba tí òrí náà ni ó ń làbùkù àmọ́ káròyìn ọlọ́wọ́ bá lè jẹ́ lápẹ̀lú pé ọlọ́wọ́ bá lè jẹ́ lá ọba tó rí náà ni ìròyìn tó pé ni àbí káàgbà pé kò sí kankan tó jọ ọlọ́wọ́ bá lè jẹ́ lẹ́wọ̀ rí àti tó pamọ́ kódà tó wà nínú àpáta nínú òkùnkùn àpáta tó kéré bó ti wulẹ̀ òkú kéré tó ọlọ́wọ́ bá lè fi lárí gbogbo ẹ̀ àbí so a ń fi ìròyìn tó pé a yọ náà balẹ̀ àwọn àwọn ìròyìn tẹ́wọ̀n fásitì kò àrùn kẹ̀yìn mi. bákan náà balẹ̀ kẹ́lá sọ nínú sọ́rọ́tù kọ́mọ̀r bákan ọlọ́ni ọkọ̀ ojú omi tá a ní kíra nẹ́bi ní oṣù kan tẹ́jìrì bí àìyú nìlẹ̀ ọlọ́ni ọkọ̀ ojú omi yìí lẹ́yìn tó bá kàn tán tẹ́jìrì bí àìyú nìlẹ̀ ọkọ̀ ojú omi

ayé eléyìí náà ó fi eré lẹ̀ fún ọlọ́wọ́ bàdìkẹ́lá fi ọlọ́wọ́ bàdìkẹ́lá ní ojú bákan náà lu ayé ẹlẹ́ẹ̀kẹta tó fi eré fi ọlọ́wọ́ bàdìkẹ́lá ní ojú òun náà ni ìtàn àdẹ́dùwà Mùsá nígbà kan bí àdẹ́dù Mùsá Mósè nígbà yẹn ọba kan bẹ tó ń pè ní Fáráò Fìràwò tọ́jà yìí pé àwọn tí wọ́n jẹ́ olùjábá rẹ̀ ti jẹ́ kó yẹ wípé ó fi ọmọ kan nínú ìlú yẹn oní ọlá Fìràwò ayé fàmílẹ́tẹ̀ tutọ́. ayékáyé tí fìràwọ̀ jẹ ọmọ yìí ni ó wúlò wò fìràwọ̀ rẹ̀ wò kó o fẹ́ gbọ́n fi ọgbà àgbọ̀nkọ́rọ́ yìí òun fẹ́ bi òun fẹ́ fi o fẹ́ fi da ètò sọ fún sọ fún gbogbo àwẹ gbogbo àwẹ ẹ̀ṣọ́ rẹ̀ nígbà náà lọ gbogbo ọmọkùnrin tá ti bí ńgbà kama fi kàkà má ja kàkà sí inú wa pa wọn gbogbo ọmọkùnrin ti bí ńgbà ìyá ìyá ìyá ìgbà yẹn òun náà lóyún gbogbo ọmọ sábà ti bí ìgbà yẹn tán bí ìgbà yẹn àwọn ẹ̀sọ́ fìlà wọn náà wó wó sí lọmọkùnrin ọmọbìnrin nìkan náà dá sí tó kọ́ ti yí pé pé ọmọkùnrin ní òṣèlú ni o ní owó ìjọba rẹ̀ ìyá yìí ọwọ́ sásìkò tí ìyá fìlà wọn ìyá musa náà wá bí ogi musa ọlọ́wọ́ àlekẹ́lá wọn sọ fún ìyá musa pé mẹ́fẹ́fẹ́ fìràwọn ẹgbẹ nǹkan ni yẹrẹyẹrẹ ìyá yìí kẹta àbú ká àkótí tọba ká àkótí bí àdẹ́bí musa sọ sínú àkótí yẹn dé pa wá gbé sọ sórí odò orí river nile river nile lọ́lọ́run àdéjìlá ní gbogbo gbogbo gbogbo àdẹ́bí musa sí gbé síbẹ̀ èmi ọlọ́run pàṣẹ fún àkótí ó gbé musa gẹ́gẹ́ kó gbé lọ sọ́dọ̀ fìdáwọ́ rẹ̀ ṣe ń pààyàn fìdáwọ́ rẹ̀ ni ó wò ó subhanallah ọlọ́run bá ọba alágbára lórí gbogbo nǹkan ni ẹ̀ wọ ọ̀nà àwọn ẹ̀mọ̀ ẹ̀wà rẹ̀ pé ẹ lọ́ máa pa gbogbo ọmọkùnrin tó bá ti bí ẹ máa dú wọn ọlọ́wà ni eléyìí pèsè pé kódà òfin ni pé àwọn ẹ̀mọ̀ ẹ̀wà rẹ̀ kọ́jọ́ wà lọ ìgbé wá bá wọn ni ó tó bẹ̀ tó pa kódà wọn ló wò subhanallah ìyá ìyá nẹ́bí mọ́tà wá sí báyìí ìgbà tó bí mú àdẹ́bí mọ́tà tó bí mọ́tà ọkà àkótí ogbèjì sílẹ̀ àkótí ọwájú tó yọ omi omi wá gbé ọwájú àdẹ́bí mọ́tà ó gbé lọ sí ẹ̀yìn kò lè fìrà áwùn fìràwọn dàbá yóò gbé wọ́n gbé báyìí ni fìràwọn dàbọ sọ́wọ́ Musa fìràwọn dàbá bẹ̀rẹ̀ sí máa ìyàwó fìràwọn dàbá yìí sì ní haṣíà kò bímọ ọba bẹ ọba bẹ fìràwọn dàbá yà ọba yìí kúrọ̀tù wáyé kúrọ̀tù wáyé ni lì wà láti ọlọ́wọ́ bá dẹ́gẹ́ rẹ́ fi tutù ojú èmi pẹ̀lú ẹ̀ ọlọ́wọ́ bá ní mo máa gbé pọ̀ ọmọ yìí sọ pé bí màkàjẹ́ máa tọ̀. ìlànà bá gbà sí lẹ́nu ẹ wòye ní ní gbogbo ọmọkùnrin káàkiri ọlọ́run ti gbọ́ ọmọkùnrin kan wá ẹni tí ó wo jọba rẹ̀ òun náà ló wò òun náà ló rè láti sọ pé ọlọ́run ọba lágbára púpọ̀ iṣẹ́ ọmọ ọ̀dọ̀ àyànà tábàtì tábàtì parí ìta kékeré yìí síbi ọmọ tó bá jẹ́ ìyẹn ala kulli hal nígbà tí ó di pé wọ́n gbé fìrà àwọn ọ̀nà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ tà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọ́n wá ẹni tí ó fún fìrà tí ó fún àdẹ́bí Musa lọ́yẹ̀ wọ́n wá ẹni tí ó fún lọ́yẹ̀ gbogbo àwọn obìnrin ìlú tẹ́ ń pè nígbà yẹn kẹ́bà ti gbé ọ̀yà sádẹ́bí Musa lẹ́nu báyìí àdẹ́bí Musa ọkọ̀ torí pé ọmọ sẹ́yìn tẹ̀bí ọmọ tuntun ni ó ní kankan ti kéde gbogbo àwọn èèyàn náà ń pè nígbà yẹn pé wọn máa fún lọ́yẹ̀ ká máa fún olówó ọ̀nkọ yẹn gbogbo wọn àǹtí rẹ̀ àǹtí àdébì Musa tọ́jú ọmọ màmá yìí òun lọ́wọ́ nígbà tẹ́wà nígbà tó wọ́n lọ́wọ́ ọba wa ni òun dúró pé ọmọ kan ẹ ẹni tí ó fún lọ́yẹ̀ gbogbo àwọn títí ń fọmọ lọ́yẹ̀ àti gbogbo mẹ́rin tọ́ba fún ọmọ ẹ lọ́yọ̀ bọ́yọ̀ ọmọ yóò gbà ẹgbẹ́ ẹgbẹ́ anẹ́bí mọ́tò ògèrè lọ́wájú èyí anẹ́bí mọ́tà fún un ó wá rẹ́ sí anẹ́bí mọ́tà ìyá anẹ́bí mọ́tà lọ́dọ̀ mọ́tà báyìí ó fún mọ́tà lọ́yọ̀ mọ́tà bá gbà ìyá anẹ́bí mọ́tà tó wá ń tọ́jú mọ́tà yìí tó ń gbà sálárì aláàgbà ètò ń gba sálárì lọ́dọ̀ fìràwọn ẹ̀ tọ́jú ọ̀tá àdẹ́bí Musa ọlọ́run wá dá ọmọ yìí padà sọ́dọ̀ ìyá rẹ̀ kó lè tutù ojú ìyá rẹ̀ tó kọ́ lọ́ba àríkìlá ti ó ní iná rọ̀ọ́jú ha ilé àwọn ọlọ́wọ́n dà padà sí ọlọ́dọ̀ mọ́bàánú jẹ́ ọlọ́wọ́n bàdé kẹlẹ́ wa dá fìràwù ọjà dẹ́bi mú ta padà sọ́dọ̀ ìyá rẹ̀ ìyá rẹ̀ ń fún lọ́yẹ̀ ìsùn gbasáláyì lọ́dọ̀ ta rẹ̀ fìràwù anẹ́bi Musa ọwọ́ gbé abẹ́ fìràwù rẹ̀ títí fá tóbi dàgbà tóbi bẹ̀rẹ̀ tẹ́ tọ́lọ̀ bàdé kẹlẹ́ tó kéde tọ́lọ̀ bàdé kẹlẹ́ rẹ̀ àlàkùnlé ha eléyìí báyìí ọlọ́wọ́n bàdé wa dé ọlọ́ọ̀ni lára àánú ọlọ́run bá tí mo ti bá nẹ́bí Mùsá lẹ́yìn pé mo dáàbò bó tán yìí lẹ́yìn pé mo dáàbò bó yìí kúrò níbi ewu fìràwọ́ nàtàn ọlọ́ọ̀ni wa alqaitu alayka mahabbata minni ọlọ́ọ̀ni mo wá fi ìfẹ́ rẹ sí gbogbo ẹ̀ ní gbogbo èèyàn mo jẹ́ káwé níbẹ̀ rẹ̀ gan fìràwọ́ náà níbẹ̀ Mùsá fa ìyàwó ìyàwó fìràwọ́ náà ó níbẹ̀ Mùsá

tọ́lọ̀ ọba àdìkẹ́lá kọ́ wá jẹ́ kí èso náà kọjá tí ó wúlò fún wa ní ayé àti lọ́jọ́ gbéra kẹyàmà tọ́lọ̀ ọba àdìkẹ́lá kọ́ má ba àdìsọ́kẹ́ wa jẹ́ dídùpá àmọ́ wa ròyìn ọlọ́run pẹ̀lú tọ́lọ̀ ọba àdìkẹ́lá fi ròyìn rẹ̀ àbí àwọn ròyìn àbúkù bẹ́ẹ̀ kọ́lọ̀ ọba àdìkẹ́lá tí ó má kó mbẹ́ subhanakallahumma wa bihamdika